الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إني أشي رمضان إن لبون يوم إفضار فتن تكئت أدو هجرة أشو ينهو جون شكفة يعني لمغولا إفضار 2017 karatuwa yini ya kwanu ja ya gogon yawon mella ibi suratu ali imran mukallawa ta aka gini fanadatul mala'ika أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فنادته الملائكة الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وسيدا وحصورا ونبيا من الصالحين نبارك الله تبارك وتعالى ناشوا لك peju bida lugo ola maryam gbaki yun yihun ki bioma yun atini bioma ti ojo ni koma ki ibada mojo yoma bi yoma mudomu nubule àmá tààlẹ̀ tààlẹ̀ àbìjàkà sólò bìlẹ̀ ọjọ́ mú gbàpọ̀ ọmọlẹ́ ẹnìkì anọ́mà síníṣẹ́ rọ̀lá zakariyawo nọ́mà àti zakariyawo àwọn ọmọ ní ọmọ dìhì mẹ́fẹ́láṣí bùkì zakariyawo àdéyìntọ́mà ẹ̀kì anọ́mà wùyẹ́mú jújú yìí ńláwọ́ mọ́ngí zakariyawo ńláwọ́ mọ́ngí mariam tàti zakariyawo àti ẹnìkì gbòjẹ́ ńlá kó yẹn ìzẹ́kẹ̀rẹ̀ àwọn àti tọ̀ṣẹ́ ń kọ́ yọ́ ní kébù jẹun ọlọ́jí wá ẹgbà òwú jẹun wò ẹgbà ọlọ́jí kí a kó yọ abánilẹ́bà yìí lẹ́mọ́ bí yẹ kí ni mi wọ́n bù tọ́ka kí ni tomi tó gbómi aláwọ̀ṣe ní kí ṣùgbé ní ọmọ kọ́tá táàkì sí ní pàdọ́jọ́ kọjọ́ kí lóòjú mú mi àdó alẹ́kì sí fọ́nádẹ̀ tó fi mẹ́lá ìkà wọ́n á ikú ohun màájú dọ́hun àmẹ́lá ikú á أن يا زكريا يا زكريا وزكريا كما كما أدوم قلي وهو قائم يصلي في المشراء إدابه مسلاتي ناتشو موجو إنو ناتشي أو شو الله كم ملاكوك ويبهم أدوم أن الله يبشرك بيحيى الله كاكنه ما جنبالي داهوه kakuwe enya noma ace ka gini anibi yahaya ba ohun tuguju anibi isa anibi isa kwa anibi yahaya ma ci zamani ogbodu ma ti isa ati yahaya ma lebi sheria ya anibi musa littafi a tauran ogbodu ma lebo injili kuma cakani dama anibi isa ọlọ́dà adéhùn ọlọ́dà adéhùnmùnú kàkí ní ẹnẹ́kì sí abáyé máa tó abáyé tákàdé ẹnẹ́kì tákàdá òjì ẹyún ọjọ́ òhùhùn sí tòdálẹ̀ ẹgbẹ́kù máa mariam iye anibi isa aleyhisalam mariam lẹ́lẹ́ ohun mariam ohun anibi yà ọmọ tọ báyìí ni ọmọ gidẹ ọmọ gidẹ anya bí kó ma yahaya ma dọ́ka gini yahaya tó dó anya dọ̀rọ̀ anya dọ̀rọ̀ ihun imani musaddiqan bi kalimati min Allah ọmọ alẹ́ àti ọmọ gidẹ anya dìgẹ̀sí akókọ̀ọ́lá ẹ̀kì e kúgbọ́ وسيدا أنا يوم ملانياتي وحصورا أنا كي ما ميوهون لقداء يانياتي ونبيا أنبي يانياتي من الصالحين يعودي من السيور èmi gidẹ́ àmì máa lè mẹ́kù máa wẹ̀tẹ̀ olùká máa ní hí àníbi isa òun ìṣòwújọ àníbi yàhàyà yìí tó dún mariam

ọmọ ika na kọla ọmọ gida kuma ado zakari a ya haya ko ya wuyi ya haya gida yi ohun cubi anibi isa tako ohun na giya duka da nukwa anibi isa bi kalimati min allah ojo akoma leba ya anya dogeta pa ukola yake kubo ncha isa yà á yá aṣọ nẹyìn ihò máa pààrọ̀ ọjọ́ wàhásúrọ̀n máa ń yá méyú huhu kọdábọ̀ tẹ́ ẹnẹ̀kì máa níjú huhu ní màá dọ́ àkíní hasúrọ̀ ya hasúrọ̀ ohun ọmọ aláyá ṣe yá yá nọ yà nú ìyá àdàsí kò ní obìnrin salam abi wo duniya ki tira yon ki aki lo ki daga kare bojo mai ni taba no ya no anibi isa nu gongo iya no ya ino ya ubilege ina hasuran gire abi malimi ma kojun kojun bebo ka kini hasuran yani iya ọmalẹ́ ma anya bí kí àwọn wákì máa nọ bá ọ̀nà kẹlẹ́ ní àmá àmì mufasiru ma yìí ni ìṣẹ́ nkùnmọ̀ àwọn ọ̀gẹ́ni lẹ́ka ya níbi ọjọ́ àbọ̀ wà nìyí ìnọgbà ọ̀nà kẹlẹ́ ẹ̀mdà ní ju hùhù lẹ́sẹ̀tì bolifi ci tewon ci amma ma'ana le duk makwai yake dashi tuni baku chaka chugo ma kini ma meju hu koda bote iya ni ni ju hu no bleta ki anya ga ki ani no wa nabiyan ya ya la ma ya bi ya mo ya mu da nabi ubilage min as-salihin ya mo ya de amene fayu قال رب أنا يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء نعم تكي النبي زكريا إمدغايكم قال ينهي ربي أؤندو

kọ́ọ̀lá tákì mẹ́làkúlá káwọ́ kàkìdìhì kẹzálíkà allahu ya fa'alu ma ya sha abalẹ̀ ohun allahu ta ṣe ń dúkẹ̀ don gbáyé alkiroji bí a ti níkìtí níkìtíwẹ́ ọ̀làgídẹ́ kùmà káhùn ìmúgbà mẹ́hùn tó dóhun fún mẹ́làkọ́ bí akọ̀làdẹ́hùn ìmúgbà pọ̀ méjì àmá هو ما كانت بشكله تقول علي عمو بيوجيه بياني ربي قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا عمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار kọ́lá yẹ́ ni rọ́bì ó oun dun ìjà alì àyà àdúnà ẹmúdùnù míkinu alámẹ́tò ọjọ́ ẹmá alámàdúnmi ayé alámẹ́ta àtẹ̀dìlú bí i aláwòjú dì wọ́lẹ̀ dìbìdì akùnà alìkùnà anọmalẹ́ ọjọ́ ẹmá àdúnà olùnù míkàkù aláwòta aláìníhí ayé túkà àdúnà awẹ́ ṣe kàkíní aláàtúkẹ́lẹ̀mọ̀ náà ọjọ́ mẹ́ta rẹ̀ máyà ní kíkọ̀ lára mọ̀nà ní ilẹ̀ rọ́mìta ọwọ́ mẹ́sí rá mọ̀nà yìí dábẹ̀rẹ̀ káwọ́ kàmá ya lọ àti yìí bí àti àkọ́gá ìṣe àti ẹ̀nà láàfíà ẹ̀sẹ̀ pẹ̀kọ́ àmáyà máa lùsí kẹ́kọ̀ láyà ní kíkọ̀ lára ilẹ̀ mùlùmọ̀ kí ọ̀yà rẹ̀ hù ọjọ́ mẹ́ta rọ̀nà lama aláwọ̀ta aláìní òwe lẹ́bà ìmúdù wẹ́kẹta kọlà kọlẹ̀ ẹnìkẹka ẹmúdù akàwọn ẹnìkẹka tó dáálẹ̀ abẹ́ wẹ́kẹta ní gẹ́gẹ́ gẹ́ kọlà yìí wọ́n kò rọ́bà kàkàsíra àríyá ọjọ́ mẹ́ná ṣe nánà kí ẹ̀ṣán azkar nánà nánà nánà wọ́sẹ́bì ẹ̀dọ̀dọ̀ ọjọ́ fẹ́ bìlàṣì ẹ̀dùfẹ́ ẹgbà náà dúdú ọjọ́ pẹ́ ẹgbòròdú ẹdúdú ọjọ́ pẹ́ àrí ọjọ́ ọlọ́ra ń ẹ̀nà ṣe kí tó dẹ́ni kí kọlà wọn nìkẹ́ وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون طب ولا ذكر ياو اليوم وجاء الله تعالى عليه مموريا إذ قالت الملائكة وإذ قالت الملائكة إبا كمل يقول ما قال يا مريم وين ومريم إن الله اصطفاك الله وتو وطهرك يا wasafaki imeduduhu yegwe yetu ala nisa'il alamin oji ogbodo abobile zamani ogbodo bobile ile gabadia kwe kwama kile da mai ba we mojo ta temuma ya maryam we maryam ukunuti li rabbiki egbedo ojo e kera rojo e wasujudi keduji kan warukai kedo tujukuku ma'arrakiin kwabo kuma zalika olijirei min ambayi lghaibi ide ola mamaja nuhihi ilay unga ci wahayin ruya nabi sallallahu alaihi wasallam alaihi maja ko yo kayin ba bi alle dagi aniki anibi me yube bible me yube ngi nehun ime yube ngi hebrun ime yube ngi ale ju greekin tabi alle dagi aniki gbigba olijide bible dagi akele agbadu mama olukamari am ngani bi anwo ci ngo ngo ci fele ọjọ́ àkíní ọ̀la màmá yàdẹ àádókẹ́ gbọ́ ìmádàálẹ̀ wọ́n máa kún tàlẹ̀ léhìm ìdílùkún akọlàmọ̀ wẹ́dẹ́ pa mànú àdíkòkù máa rẹ̀ ọ̀ alìkéyè bí máa rọ ìkúlú tí wàá jí òhìmìnì ní maria wẹ́gà kó mi anẹ́ ẹni yóò ń anẹ́ ẹni yóò ń àbúkù máa rà rọ̀ ní maria muhammadu ọwọ́wọ́ Alahu tabaraka wa ta'ala ni e ka kuma yara ro ne ki adi yiti Maryam ya no ma gidei wa wa ni bi edo mai balenu ai ta ke amala le ke ni ki ka ma gbo ke churu kale ma cha kini ani bi ojo me sho geshan wa ma kunta ladaihim edu eh, humano edu eh, gomano izi yaftasimun e eh, gba kuma yara ro kuma yara ro ne ki ano mai edu gomai balenu wele ẹ máa jẹ́ náà ìlọ ṣeun ma níbi máa jẹ́ náà ìlọ ìṣe ṣeun kò máa kẹ́nẹ̀ tọ́ bá pàkó jáká àbúgbìlẹ ojú àlẹ̀lẹ̀ ẹnẹ̀ ní ẹ̀rẹ́ expect àká níbi àyà dúdú mu ihe ruru sí iye ma mi náà ọmọ ìmọ̀ ṣọgẹ́lẹ̀ ṣọgẹ́lẹ̀ خير نسائها مريم بنت عمران وخير نسائها خديجة بنت خويلد كنو نبلك يوتلشي مريم أم عمران إيا نبي إيسا ده كان نبي الله يلو نبي إيسا كما نجون كما أجاك كنه أنو جمان سين أو شتاكي أجاك كنه إيا نبي إيسا يوتلي أبا زامن ما inwe ni zame ni magidei ene ki ayotile ci khadija o makhwaini oyo bangwe ubilege yene abubule kuma tewujira ku mi chelle hadisele anyi hadiselen ma olon katiki ogane aduduhun annabi sallallahu alaihi wasallam hadisi anas hadisele ci sahihi ngi hadisi fayolo tafarrada bihi tirmidhi wa sahaha tirmidhi kitiba ya ina hadisa fanci yani hasbuka min nisa'il alamin ya e bubla du ki gile gabadi ayi abuka do mo ko ya bubla le ba ma ki be e bubla le ke be yo kema e be le ne be ke ono bele ne pa abubla le e yurduma maryamu oma imrana khadija oma kuwailidi fatima Umar muhammadin asiya ọya fir'auna sallallahu alaihi wasallam anibi dodo lawo yau ni fatima Umar muhammad sallallahu alaihi wasallam ike ṣogbo mọ́n sáàkì fatima Umar anibi odun ó dùn kí ó dùn tún ní òun lẹ́yìn dọ́ ìfìrìwáyà ọmúnẹ̀ gbélé mardawi ọmọ lẹ́mà ẹni àníbí ẹni fatima ọmọ rasulila sallallahu alaihi wasallam ina bóbulẹ̀ gidẹ́ bá àmànùjí má tulè ilẹ̀ gabadíà gbogbo àjọlì fìràún náà ti bẹ̀tì ma wọ́n bí ẹni ìmúmọ́ ya wọ́n rútọ́ inú ọyẹ ẹlẹ́kàmí adọ́ àti àyíbá ìdí àbóbulẹ̀ kò máa jí ọfẹ́ ojú àbóbulẹ̀ ilẹ̀ yìí kò máa wọ́n Allahu akbar bóbulẹ̀ jáàmì ni agidẹ́ máa nà dínì yẹ àdínì yóò gẹ̀ká àbíwá ẹkùn màjàkà náà jẹ́ yé máa lè yìí màjá máa lè yìí àdínì ọ̀gẹ̀ká àbí ìgbélé màmúkó ìmádà lẹ́ni fìràáwùnà kì á dàmú nọ̀wá kì á pẹ́lú nà ikú àbúkẹ́lọ ọ̀gẹ̀ká ọ̀gẹ̀ká kì á dà tako ne do dokolo ya yayin wahon waya fir'auna ya ya dini o gaskiya ne yana ne ọkọn nkwo ẹnu rugan gboruka lẹ́dẹ̀ ẹ̀nà ẹgbàánúdù ń gbọ́ aṣọ́gbà ọ múdá ẹ̀rẹ̀ múdá olùbìlẹ̀ ipa àgbàkọlọ ọkọn yẹnu ọfẹ tinyọgba láti ní jẹ ma iná ń kulí kẹmálì fìràwọn náà ní ọjọ ìyá wọn ugbò wọn olùkú olùhùn yìí ni olùdó abẹ kó lánẹ ó yá lè mú gbọlọmẹlẹ abẹ ká lè mú gbọ hẹmẹ iná ń ké yé wà lè ké yé mi má lé ẹ àkéyìn ni ẹ ń kù lẹ́lẹ́yìn ìdìbò yé wọn kéyìn kó ń gbọ̀rọ̀ kó ń

mmechi ogweji mechi ubi mechi adụkoko mechi adụkọgbana mechi ededu mechi anị mechi ọta egwu baba elumino kede yi ọbẹ kíkà dọ́ha mi oye náà ga adini ikú gáàni kọjọ́ dùnmù mi abáyọ̀ yìí adini kùlẹ̀ abáyọ̀ yìí amẹ́wọ̀n yìí dúpọ̀ kúṣáká omi ni kamu na aya yi na jama gini ilule ni ma aya ka unu chukwu kene na jire mo ne dan ti ono ogbo du de o mo ya de oko o mu da ti jo na ba ye mu da to oko o mu da ki jine so de na ba yo yi o bo je bolo nga yi ona koko wa o da ki ya o ka to ko je ko mu da ki wazi ohun a o mi yo ko alkabobla akuma yarida zamindire amma wani obele gide wani obele kuma ado akin hi asiya hisira arki gwọrọ oba a ni kishoro kala gini ọyọm da adegba aka ṣe wazi ọhayi ọna kili taki gwọrọ icho na yi ikwu tabali ọlagbọrọ ya ṣi onwe wani obele gide anabi sallallahu alaihi wasallam awugwalu ka ti ha mọ n'enyi

كمل من الرجال كثير ولم يكمل من النساء إلا ثلاث ينهي أبوك لكم أكبركوش نانا أبوك لكم أكبركم أمد أبوك يوين إيه أبوك لكم أكبركو أنما تاتيتي ينهي مريم وما إمرانا دو آسيا ويا فرعون ما يخديجة وما خوينك إمد أدو رايشان yini wa fadlu aisha fadlu aisha ala nisa fadlu aisha ta ala nisa atulika aisha ne o ya bobo lebi bobo kwa kucha kaba ile ke kuma kan shi ka fadlu saridi ala sa'ir sa'a wujen kuma do saridi kamara bu kicho ma gwa kun to ba kwa kucha ka al ku je wala to ẹ̀wọ̀n lẹ́tí agbárùkà bóbù lẹ́tí tọ́gbá iyẹ̀dà ìṣàtí ìhùmọ̀nù tó dá ìṣàtọ́gbá tó dábánilẹ́ hadith gajá gidẹ́ alhafizu ibn kathir ìṣe di hadith gidẹ́ wa ibili tàbí mọ́dọ́ àkíní alibidaya wọn ni haya bọ́ọ̀lù mẹ́kẹ́jì ẹ̀rọ takada owó ìjẹyàn mẹ́fà alhafizu ibn kathir mi hadith gidẹ́ duwa ati ni onu vlɛ k'ikpɛkɔ ɛtamati yɛŋu bó vlɛ dukume kó yokolo yi mɛgu mɛ akuma kpɛkɔ nu ma kpɛkɔ ɛnɛ ɛnɛ nɔlɔ ma nɔlɔ ma ɔla kpaku tsaka mama dɔlɔ do ta tɔ bɛtɔ ɔlɔmatsɛ ma dzɛ ma dzata n'agbake anyawo akuma anya kɔkɔla bɛtɛ ka n'agbake anyawo akuma anya tsutsi bɛtɛ ka ma anya tsutsi abo anɛ ka ɛnɛ eki ma tsɛ ŋɔ gbolo ne ma mu tsɛ ŋɔ gbolo ɛnɛ eki atsɛ ŋɔ gbolo ama agbɔkitsɔ gbolo nu. turabanale aisha radiyallahu ta'ala anha un toba ya bubule pa kushaka imda tu hadithi gideduna abubule ma ka kini ma kama madama to abi mele asia maryamu fatima khadija mai aisha ma melu gide ulu bule nyana mai do dunia no tudala ayi gide ni wastafaki ala nisa'il alamin aya ka chili gudide wallahu tabaraka wa ta'ala in ya kawa yanihi ya maryamu wa maryam ukunuti li rabbiki eh akili goma dume wa ma kunta ladihim idh yahtasimun man alqadi idh qalat al malaika na qala bayu إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين إذ قالت الملائكة أدبك ملائكوك ماكا يا مريم ومريم إن الله يبشرك بكلمة منه أجو الله يا أكيد أو قاو ببوم. كبوبون أدب إيسا ماركو قولا enkita maa dɔ kɔla si akini ɔkɔ kɔnɛ kɛlɛ kolo bila adaki taku ma tsɔ n'o nɛkpe homi yi ma tsɔ ne nkpe homi o gɛrɛ lɛ nu òun si o kɔla kun faya kun òun ma n'ɛdi sɔ na ŋu yi ma ŋɔ dɔ ka fu to do kisi ahome la e ko fɛ nyɔ lɔria taki taki mu dɔ emu de o tòyà lɛ ma yɛ nihi alahu akɛ da o fa o kɔla kiku ŋu o dun ki isa. ọmọ maria ẹni ẹdọ ayúdá tánu àmá ẹnigidẹ òun nọ ìnàtánu àìmá nàtánu iye ohun ayúdùn yìí ìṣẹ̀rí àmá ẹni ọmọ adó kì í dọ́mà zina ọmọ kò máa bí kì má nàtánu pààlà ní ọmọ alẹ́ ọ̀dàmúdùá kí náà yóò di iye ọmọ alẹ́ ìyó di iye todo anibi isa alayhi salam abu mana tani uri yewu ya je imla chombo la ngushin to oma gide wajihan fi dunya ene kinni ju dunya ni n'isi ya ni ju dunya in ni ya no jima yo de eno jima kuma abu mo guti guti ni ci ma ngo bu shi a melu le abokin yi ma ti le ma ko yi mu bi isa de abokin ma da wo shi a lele bi musa de huma ibrahim do nuhu do ene kelu ya sharibi muhammadu sallallahu alaihi wasallam kidala ino jima ile yin wannan ojona wa min al muqarrabin ya wade ma ngomero ojona ne ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت ربي قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون نعم ويكلم الناس في المهدي شنك ما هم لبي يعني أقول أنا في المهدي كيف باكي almahadi ṣe gba kọmadé hùkú rẹ̀ ẹgbàkẹ̀ tí mọ́tọ́ ọkùnmọ́ adùkù máyọ́ ọlátàkùnmọ́ anẹ́ kúrùkùnkùn ẹ má gbù ònìtánú egbe kɔma ma bo tani lɛ kibɛ tiki lɛ ma wɔnyu ibebe lɛ alimahadi lɛ ɛwọn lɛ tsi ma arabu ma ni ɔma yi kɔtsɛ ɛtɛ ko gbogbo atɛ gba ko nɛ ka amu ka ama ma li ma yi ni tsi adi tiri tsi yi kɔtsɛ ko nɛ kẹrẹ bí ẹgbà tó máa gíní màmẹ́rù tí ọ̀fẹ́ tọ́ ọmọ gidẹ anya kọlà kó ẹgbà ẹmọ tọ́ ń ẹni gidẹ ìṣàgbójì mú jíza pàkóṣaká kọjọdúnmọ́ àníbi isa alẹ́hìsàlá ọ̀là ẹ̀ka ẹgbà ẹmọ tọ́ tọ́ àbúkà gíní ìhìn àmú mú jíza wọn ṣe nánà tá lẹ́lẹ̀ ìyà ní ìgbìmọ̀ wó yìí tí lẹ́lẹ̀ torí ọ̀la mú jíza ìkẹdẹ kọjọdúnmọ́ yìí ịnwe na-abụghị ma ọ bụ nwekọta ị na-abụghị ma nwekọla ịgba ịmụtọ anabi sallallahu alaihi wasallama yani e fi hadith abu huraira yanhi ma takallama mawludun fi sigharihi illa isa wa sahiba jurayj yanhi inene du ki kola no ma du ki kola ba mo tongun shidi eni amado ah anibi isa alayhi salam ma nyɔ ma ka kigbi jure yi dze gbɔ yali jure yi tse ne ma bolo mɔ ka tse takɔ ma ma bolo mɔ ka kini ohun di ohun ehoe takɔ ma lɛ ɔla ka imu ohun jali ba adi segi de ɛɛ iwa ibuna abi hatim ba fi tafsiri mu ama yi ŋɔ ni ki nyɔ segi de adi segi nyɔ segi le lɛ ba ohun seki bukari ba ifi sahihi mu 3436. 2482 muslim ba 2550 iwakubu muhammad bin sirin an abi hurairata radiyallahu ta'ala anhu hadith lati tafai ba yani lam yatakallam fil mahdi illa thalatha abuku ma kola ba moto kene meta anibi isa chinye mayo makikilika sabiyun kana fi zamani jurayj mayo makikilika ebazameni jurayj wasabiyun akhar mayo makikele omuneka amda ko makikele kitinu ka ami hadith gidei etini gbe opiohun kemo memelehun elete fi riyadu salihin eyi imamu nawawi mamulu kale mamukuwa omole magbigbalu ka aboku makola egba emoto moto amoto kuma kola ogenele magbalu ka magbogbo nwuma lili tele da egere ya rukọnihin ma gbalụka amọtọle nwụma alitele anibisa ma gbalụkun tekele ma anyị eneke ma anyị na ilechi ọma ihe uneya na adụnwụ nwụ abịa ihe uneya mụ ihe agbeju egbakwụma kọrọdan onye yàtsɛ n'ili ɛnɛ kàmú nà abùmɔ yénìí ɔdzɔ ɔmà ŋkɛ ɔyɔdzi ọmọ ŋkɛ mu dɛ n'ili ɔkɔ kɛnɛ kɛdɛ ma ɔmà yénìí ọmọ ɔmà má ta bɛ yàtɛ yénìí ɔyɔ yàtsɛ ŋà dà bɛ nɛ kɛnɛ di oyi kábírìtì ìmù ń tẹnu òjì máa lálẹ́ yìí oyi kọ̀kọ́ yọ ìmù ń tẹ ní ilẹ̀ alálẹ́ yìí ìmú dàbí torúkọ yọ jẹ́ torúkọ mọ́ nkí dábà ní ẹnẹ bíbí jẹ́ alú pàkóòkò apó nẹ̀ ajẹ́lú nẹ̀ àtìṣẹ́ bọ́yì ṣùgbọ́n kì gbó yá yẹn láti tẹ àlejò òjì máa yọ ọyẹ ọmọ nkẹ́ dábà ní yọ yá yẹ òun adábẹ́lẹ́ nù ìlédọ́marọ́ tíyàn ìwọ̀n ẹ̀rọ yẹ ọyọ ọmọ máa kọ̀lá sákì akọ̀lá ma kóno bila yọkọ kala le ma kpa tititi bó kuma nẹda bó kuma nikolo ó ma kpa ala le atsɔ kata ala le hehe atsɔ kata yẹ e ka e. ye ɔyọ ayé ŋo ŋa ɔyọ ayé ŋo mi ŋo adaba ne yi no ɔmi ŋo adaba ne yi e no yẹni ya ne yi

tamba o muno bleka haya ka kini lutomo turuke nya jonki abu tabu si kuwe yene nga adusha aducho huja ka du kola ojunki ene nige kodu bi ene du ene du je no muno bleyo nga po kola leyo no muno ble lutomo kinya choka ta o muno ble ali omo ojo ati ka do ojo ji uni do mo igba den aya ma do mo igba le ni ene ge anengore o muno kili un kili ugbo ka adọjọ ikunye nke kunye achekwunwu chi amajagwe nwe arara ọjọ take eh, na iji anya ṅụrị ma anyị n'ihe omume nkele ya tete na omi ya tete na ogunyola onyelu onye nwelu emuye ọmụmụ na adị na ụmụ onwe ala na-edo ile na ejinụnye ọmụlụ na eto ide ale bekọ ga na onye nele atakwa ekenele kọ ka imu odu enwute ta ọmụmụ adachi

kìtà dínì àdínì ọrọ̀ láwọn ajé ohun ọdún nà enwehu yìí aṣùkàtà alì ahùn ayẹ́tọ̀ ìdá alẹ́bẹ̀kùnmọ̀ alútọ́mọ́ iná wá kìnnàmà náà wá máa wọ́n yìí rẹ̀ jù gbogbo wáṣọ̀ pálẹ̀ ọmọ ẹ̀rùn wájọ́ ọmọ ma gúrọ́ bá dà máa kúta káàmù onátọ́ ma wúyó kí yàbò mi àti ti gègé wọ́n ni wọ́n mẹ́ kọ́ jí wọ́yẹ̀ dé náà ìjọba bọ́ àgbà ẹ̀rẹ́ yìí ma wọ́n alé wa kà yìí ọyẹ́ ẹ̀mú àìní tọ́ ọ̀làgídẹ́ yureid ohun mímà tákùnmù akáwà kí ni ọmọ ọmọ

nọma ka ede ita ka mea chineke nkata yi ta ọjọọ wake mụ gaskiya ta gidi ngini ma ọma kuma bi ya ọ ya ọ tọma ihu ye na ọma ene chate mu ne bakuja ka ma wi ma mejukuru ye na ka ma tanga ji eh?

ma ye nin ŋun yi ye kama dugulɔ a ma yala bi kɔ góòdù ŋa ma lɛ du kɔn wɛ ke a ma ku ɲɔ mɛmɛ lɛ i ye lé mɛmɛ lɛ ti ka kɛ ne imuda tsi gold mɛ ne do kɔn itsi cement mɛ ne do kɔn itsi azurfa mɛ ne do alki dɛ atsɛku alki dɛ lɛ ɔbɛlɛ titi

idhum alaiha qu'ud takama kudu jujo jitiuna o makama bakwa mamumo makumaro yuna ile no mama uchimoto amenya iya ya jikiro tuna ya jikiro tuna enkai umro tuna bayo ha o mami kya to mami no tane no den una umro tuna o aju to be na ga to jungin yeni mama wajedo kuwa daba tihuna ya ummahu isbiri fa innaki ala alhaqi in mama chankuni kero tihuna tulu yi gaskiya ne dai in ma kike le wala ka to ma kike le wala ka be ko yo yon ko na ro tihuna ta mo tihuna wani ay moto gide ya ma cha moto kuma ko lai e ba moto bu ma bu bakare bo anabi isa alayhi salam to allah ta'ala ni wa yukallimu nasa fil mahdi eh o ma gide ya ko nga ngamune ẹgbà ẹmọ tó ń ǹṣà isa aléhìsàlám wọ̀káhàlá ẹgbà ogújú ẹgbó kó náà yàwọn yáwọn kọlà ẹ̀ òmìnà sọ̀lìṣì yàwọn dé àmẹ́nà ẹ̀fẹ́ ìwòrò kọ́ọ̀lẹ̀ mariam ka rọ́bì ó ondo àná yẹkúnù lè wọ́lẹ́dùn tó ábùnà ni nọmọ ìgìdẹ́ ilẹ̀ kí ògbó na ẹ̀kàkúnà nọmọ ọjọ́ ábùnà nọmọ lè ẹ̀hùn kìí yẹn ń

ona kalai da ose eme ma mutane abu na alle tabu na anya doma kola takallahu ta'ala inihi ke zarika ke zariki ya takama malakuka nwakini yau ganale Allah ya kulu kuma ya sha inwanzu Allah o n sha shi wa na nke rayu iza kogon amuran iri kun ma ba inda ma ya kulu olayaka ini kun mudenga bana yi fayakun ya muda ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأوحي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم وأبرئ الأكمه والأبرص الأكمه وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ọmọ alẹ́kùnmọ̀ anyi adùnwà mariamu yìí wọ̀yọ̀ alìmùhùl kìtàbà aláhọ̀ àwọn ọmọdùnwà ọgẹ̀ yàdùnwà ọ̀tọ̀takada wàlìhíkímá àbìrìjú kìdéhùn yàdùnwà wàtàwòrán àtẹ́wòrán yà ń kọ́ yan kici daga kakuwa ya gini annabi isa shi a takada a tura ya ci kolokon minon yoro takada injila ya takada shari'a shi un kwai zabur a takada riyama shi da takada taura a takada kejiki shi takada taura un su takada ya kuma dun shi da shari'a un su takada taura yin un kici da shari'a تدارك الله تعالى كن إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون للذين أسلموا إيه آه والربانيون أما أما نبي وجوكم على قدو كاكوشاكا بما استوفذوا من كتاب الله أقودوا ما كاكوشاكا أتاكا دا توراي أم ما دو شكولون كدو كوجا نبي موسوان النبي من دوكا دا بقودون أتورا ما دو شكولون بس أما نبي يكما وادو بوانا نبي موسى ẹ̀hẹ́n àmànà sákàdé mọ̀ ojú jí abá níbi ìsáwà ẹlẹ́tẹ́bì sọ́rọ̀tì sọ́fì ya kì ní ẹ̀yàbẹ̀ ní isra'ila iní rasulillah ilaikum eh musaddiqan lima bayna yadayya min at-taurati wa mubashiran bi rasuli ya'ti min ba'di ismihi ahmad iwado ga shango takada tora ki to enihi ya matura ya min jila wa rasulan iwo malengo ya uncheichi ila bani israila tubu ami ami bani israila ya anya ka maka gini ani qad ji'tukum bi ayati min rabbikum omi ba wa karbu me penga yiku ku bonjo ngudume ani akhluqu lakum min at-tini omi gidai na acho na ngume ku hepyo ama unaona chi ke hay ake koyri wonne un dabe ne ka ginihi ogo ke wede ani bi ujibo ewe enu nge bo fa an fu fihi ahu feyin wa ahu feyele fa yakunu tayran bi awu anya ni dabe ne kewe yogesha ba uto yojo wa

kimacha gane roka ni muda gane hudu huwa alladhi yusiru naharan wala yubsiru layla ene ki aga ene ki ya gane roka kima gane hudun bebo akini eh ene ki aga no hudu kima gane roka no ene ki aga no hudu kima gane roka ni ka mo mi cha mogogo re oga mado mado ogogo iso ga nji un mado ogogo yin ọ̀gáǹgì ṣe yìí kó nì ihe àtàṣe rúdú ehu ehu gbá ìní sẹ́ẹ̀lì ìní sẹ́ẹ̀lì kìkọ́ ṣùkọ́lọ́ àwọn ọlàwọn sákìrì dà sí ni a transfer àwọn onígbòǹgbò sí ní bí àmọ́ ka èjì ẹ̀ta inú já ní ogógi dọ́mù já ní ọjọ́ ibá ọmọ ogóòbò máa dúta máa ó ta máa kú ẹlá àmọ́ná náà là máa yẹ yìí tanzania tanzania dé àmì kọ́ntìrì kò máa jẹ́lá ogóòbò ẹnu e ọmọ ogóòbò ẹ̀ máa e dìgáàdì wọ̀nyọ̀ nípa òdúnwọ́n yẹ́ ká máa mú yìí máa ẹ̀lẹ̀ láàrin yóò gbítìgbítìgbítìgbítì ama gwalu ka ogo bo tehe oneno ama gwalu ka tehe la kuma ye gbogbo ma do akini bangela di si ina oka ehun omole ma won jela ela mo gbogbo eti na ela ma atu enogo enogo amecha tai e, ma yo mo ikela ote obi ana e government kini choda oju akini makika mo gbogbo pa anyhow that contribute go do kama le amu gogo de nji dati amu gogo yi mko kwa yi kwa chaka tudale abi abi biologist ma ke ya kini ini delili taki ma marida abanele to bebo ma àwọn la ma ti yan yani bebo domo yi ma so ibi ọ̀gẹ́nẹ̀lẹ́ ihu gbáàrà malamati idẹ́pẹ́ ṣínirida imúde ehu pé dúdú ìní dúdú ìní ehu ìní dúdú ìní ehu ọ̀gẹ́lẹ́gidẹ́ onugbonugbo máa tákà wọn máa ná ṣe minyaminyaminyaminya máa mú ti àgbẹ̀ tákà gbẹ̀lẹ́ àwọn yẹ kàbí pí o tọ́ ìbọ̀ ọ̀gá ọ̀gẹ́nẹ̀lẹ́ dú máa ọ́ classify kí ọ̀gá àkàmà àbọ̀ ọ̀gẹ́nẹ̀lẹ́ àníbi ìsà kí ọ̀gá ma máa dàbí táwọn la ma gane odu yali ma kine gane roka yali to al'amash yanihi a wakila buka yanihi huwa alladhi yuladu ama ene kuma biya ne pogi ye ko maana on kaka jiru bire ngule ma do akini akma anibi sa yunga e chogale unga ti kwa pa uto nojo wal abraso manyo ga abraso inu ngawo chogale pa ọ̀gá ẹ̀yàn máa dọ́ ní ọ̀gá àbọ̀rọ̀sọ̀dá ọ̀gá kò máa dọ́ ọ̀gá àbọ̀rọ̀sọ ohun tí ọ̀gá ẹ̀wọ̀n tí ọ̀gá àwọn ọlábìtì àwọn ọláwọ̀ náà tù tì í ọ̀rẹ́ la yà kọ̀ bíẹ̀ yà la bíẹ̀ kẹ́lẹ́ ilé gbogbo ọmọ ọwọ́ ọmọ rẹ̀ ìṣìní ọ̀gá ọ̀gá

ama biya ne ojo ma ti kudua amugun ya ema koko ga kawa ma da ko ga ibola yin ya ta kamu ni pari yin to ki taki popo ojo ma ti kudua ma ogun ti oga le takwa tani bi sai no nga du go ga oga yi a akimaha un chene kuma bi pe ye ko abrasa mayo ga yi orela ya porela one die ya du ti mayo orela one obìlẹ́gà wọ òhìyè lèmọ́ta àbí ìbìnilá yẹni dágbà ṣe náà ti kú òun àwọn rúdájí kò tọ́ ọ̀nà ọjọ́ ẹ̀ wà òun ẹ̀bí okun yóò ń ajẹ́ ńà mẹ́mà bí máa ta akóló na òjẹun mẹ́kùnmẹ́ jẹ́ wà máa ta dẹ́kìrò na pé kùnmẹ́ ṣàjí àwọn fi ìbò yóò ti kù jẹjẹ òmẹ́ anábì ìsá ń ajẹ́ ńà mẹ́mà òdàlẹ̀ má lè àmà kó àjọ máa nìyí ìsá bidin ya yi take hawa ba ne ne anan ne ne ta omi ha yango mi je en wai wai je wani kurdi dan ali ne en ka am duge duje ji ne ne yango mi je en ne ele ko ke kuto nu aboro ka am da wa yo je me take hawo ene ni ma ya to keke ogbodu ma ku jaka ene ki jo pa ilo ene ki ja ja ye ene ki jo pi abo ye enegi yoma didi enegi yekwo ogale agwe ado ya pakucha kata ni en ma yele e ya to en na arụtụ ihu na yaje ọna en ka ruti ke je ọna ọna ọna ọna shikapa ne yaje ya shikapa chaji ya ke je ona iri ju enegi chiji ke je ngumune bo te ke du gomo ta ke wa en ke shikapa Allah ya ni inna fi zalika ɗan e gida ku mushin anabi isa ya ba la ayatan lakum wa azin shin mayo shi fa shin abon isha shin shin aka but be du ka lu ma ya kola ba ne lengi ni ba a she ma ka e. ifa ma boyin ai e go kuma ma won ne lima na ba na ke uchu nwechi uchu nwechi ma da mi ya mu ne kuchu ka duha ma le ma ko

una yin amade ki kpɔrɔ yɔ gbegbe la amekɔ yɔ anɔ la ina fi zali kal ayata lakum ɔle kuma kawa gɛdɛ waa jisɛ de ŋun yɔnyɔ ŋua in kuntum mu'minin in de sɛ kuma di imani. ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم wa ehe oodkon ọmalepe ya chioma gị agocheli bena yadeya

فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون فلما أحس عيسى منهم الكفر aba níbi isa kí ni gbí iṣẹ́ kakini kúgbà abúhùn hasan kí ni gbí iṣẹ́ minimum kókòrò kakini abúgbìnà ìṣòkòkò máa kọ̀ bọ́ọ̀lù àwọn olùjífa sáìn kì á lé ogbó máa yìn ṣe sáìn abúgbìnà àkọ́kọ́ rọ̀ yọ táàgì ẹ̀tọ́ amen ansori ilọ̀lá ewu mẹ́yìn ẹnẹ́kì agbójúmi ene ene dewu ma ba dele ene ove ne leki do ya te suruku mu mo nu nuku ma ye kola mi jali qala al hawariyun taka mi sahabin o ka ka mi sahaba a ami sahabi ani bi isa ki hawariyun ma da mai taka mi sahabe sahabi ma yanihi nanu ansarullah awai tamana amena guto ojo ngati awa teje ka tugutu ngadi ni ojo egbadu kete ni ti kolo ojo ẹtíjà ni àdù kàbẹ́chí nánú ansarullah àwáṣà máa ṣàtìkọ ọjọ́ màtí àmàna bílá àmẹ́dọ̀kún ọjọ́ washhad ẹ̀mí ìjá ní bàbí anna muslimun kàkàwà nùgbùnùgbò àwáṣà máa tọ́lọ̀ pẹ́ mọ́jọ́ màtí ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكر الله والله خير الماكرين نعم ربنا تكما شيني شادوا أين أندوا آمنا بما أنزلت أنك درغو أمدكونو wattabana rasul onu sewe ke peru ale aje ale bo ma shahidin ehu akoje abi kuma ku efe yolo amene efe ehu akoje kuma wa makaru ma kwibe ibe ye diene isa kuma

ojú wa ta tẹ ilẹ̀ wọn ọjọ́ nẹ̀yìn tọ́mọ yìí nìyí ma píbe píbe píbe píbe ọ̀lẹ́gidẹ́ kọjọ́ kàíbà ìka hìnà tẹ̀málẹ̀ ó àlẹ́yìí wọ̀wọ̀ṣẹ́wò bìí ilà mẹ́lìkì záàlì kàzàmà húnú àkáàbìrì ẹgbàlẹ́ màmá níbi ìsàdáhùn akùnmá lè kúmá ní kí má níbi ìsàdópa tàmá òbíánẹ̀ òbíánẹ̀ kuma ma nibi sadu kuma mu da kuma mu da kaba mu kuma mu dupa fulani ma kuma ne de an ma ma ma ibi pe kuma da nibi sa pa ya nibi sa inde ojo o we to du mi o e ki yuru mi kuma bo gede ma da rubonu ya mi meun kuma ho mi pa kuma mu mi du kuma mi du kaba mo li bayi ni egbale ya ne ne ke wi ma ki gwo ji o ba nibi sa ja ki to ngal to mo ku nga cɛn kɛ ŋɛ ko ŋɛ yɛlɛ mu wɔ mɔ ɛŋɔ ni ke do o taka mɛ kɛ wa kɛ ɛni ilɛ ti agbeji hɔ mɔ lɛ imi o taka da baibulu ma do akini judas tɔ judas hi wa alikɔlɔhu shibuhahu ali arɔjulim ɔjɔ mu da bɛ ni lɛ ma kana ko jiji hɔ gbalɛ ɛɛ takɔjɔ mu ẹni ilẹ̀ òun mú do kété pa níbi ìsà àníbi ìsà lè dúró mẹ́ ìyàbẹ́ nílẹ̀ gbèjì ihò fẹ̀lẹ́ máa dákàlà òláìka abáàbò yìí mú dábà ẹjẹ ìtàkàdù fìlú mẹ́tẹ̀lẹ́ ìsà ẹni gidẹ́ ka máa lé àánú òdúlẹ̀ mà níjọ́ àká níbi ìsà dọ́mù fàákàdúhù àhánú wọ́tọ́lẹ̀kù máa ẹni lẹ́ mú màtsọ́ kàtà máa mú do kàbàmúlé wọ́n tọ́ wà láti ṣó kàmàmí ìkéké àbàkí wúta mamudu goyo jin sai be kuma kwede ojom da ne bi saja to da ne bi saja da da da kuma wale ohun shaduwa e moju a bi npeko aduwa lolu comparative uh, uh, religion kami abaku bukuma ma ci comparative lele ma shaka kini anabi isa alayhi salam e eh, haduwa ci oju oh, a heleja rabbi rabbi ilahi ilahi lima nasaitani Eli, Eli, lema shabastani. My Lord, my Lord, why hast thou forsaken me? O ọjọ́, ẹ ń gbìyàn mi torí kúmọ̀ mi lùpa ọjọ́ àkájẹ pé ìbẹ̀ takọjọ́ ọjà. Ìyàmú jì fún olùbẹ̀nẹ̀ múnẹ̀ máa ẹni ilẹ̀ àdúwálẹ́ ọjọ́ pẹ̀kọ́. Tò àmà ń yára dàmá ẹni àdúwà kẹ́kẹ́ lọ́jọ́ lo nú. Ìbí kẹ́bí lọ́jọ́ ẹ̀kọ́ pẹ̀kọ́. Ọjọ́ ẹja Ama ama amẹ́rẹ̀ da aka ba moli wa makaru wa ma fi bibibi a máa yí kọ yọ pé èyí máa yìí tọ́ ìwọ̀n tí ma rí ọjọ́ mí ma rúdà fún ìdíkọ́lùlọ́ àdíkọ̀kọ̀ yọ aláwọ̀ ara kìí yá ìsá náà إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة نعم. ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون نعم àdíkò kọjú aláwọ̀ tàbárakà wata alákọ̀lá agbà tí ní dàníbi isa pa aláwọ̀ akini ya isa wa isa iní mutawafi ominanya ẹ pa ominanya dẹ pa una mẹ́dù pa bá wọ̀rọ̀ fi ó ilé ya na mẹ́dù kwane na mẹ́dù àtẹ ogomi na mẹ́dù àtẹ ogomi ọmọkọ̀ hírùka minalèdí na kafaru takú ẹ fẹ́ bawa ma kafir gidai te emi gidai umdun wa kinihi ojo anabi isa pataki bi to yale lo imda chu ku eko na ku ki ma nu ngini turu ku jola meji inu ku eko na ku ki aningi na ngi ya ne ko na ku ki ma mu ngi ku na ku ki aningi na ngi on ti ka allah tabaaraka ta'ala kan wa ibi suratul an'am huwa alladhi yatawaffakum bil-layli وهو الذي يتوفاكم بالليل والنهار وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها الأنفس حين موتها والتي لم تمت في منامها نعم فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات إن في ذلك لآيات لقوم يتفكرون نعم أما يميجي كده الله تبارك وتعالى من وينه وهو الذي يتوفاكم بالليل ونكم توجون هكا مكباوديو ونكا مكباوديو ويعلم ما جراتم بالنهار يا وجه إنما ما كسبتم بالنهار ليه ma jarahatu binna kolo duk ma ce goro ka Allah ke ma imiya ngan male ma ni hukum do la mi ja ba joyi al wafatu sughra wal wafatu al kubra uku kekele ku kwele uku kekele ce babo na alulu elulu uku nge ku uku kekele mu na damu to de ni mina mi edo na mi da en ki akere bene ki kule on kere bu e ra jito ma lulu yi un ne gwa kulu e ke alulu ge ja ichaka na ahụ ilu a na-elin eh, ichaka ahụ imalu a na-elin ichaka eh, edeju edeju eh, nwe ka yi wee agwụ elin ene ka adọmọghị ne ka alụla abayọ oyi oyi kima ahụ dọ dị kọntụrụ rọla ahụ gịnị inegede oyi si ahụ gịnị gịdị ka alụrụ gị anwakọ ma agwụma n'imu nwa agwụma na ekwuke ya na-eta ka arịa ajị ka ka ịgbaleba ịnwụ dị njibola ahụ ukwu mi ọmụ alkàjọ abájọ ó nẹ́ gbánẹ̀ ìgbánẹ̀ ọ̀làmùdù ní gbánẹ̀ kì náà gbíwá àzàbẹ̀ kó mi kò wúkù náà kọ̀lá abájọ yìí ìmú ipò ìhùmí abájọ yìí bá ṣe dékúrò ọkà gómànà wọ́n ni kọ̀túrò ọ̀làmùdù ìlèwúdù náà lèwúdù agómànà kẹ tó abánilẹ́ yílẹ̀ mdùn àkóòlù kúkú kàǹtì ó lé dàtí kóòlù àpẹẹrẹ òjò àkíní ẹ̀nìyàn náà ń mítá ìṣẹ̀bọ́ tábàkété tẹgbàdú kẹmọ àtígèlé dú ṣe àtígèlé ẹgbàbí ń gbìyẹ ẹgbàbí wọn dàbíà ṣẹ̀kì má jàkẹ́kúta ìgbìyẹ àìwọ́n dàbí wọ́n já ìgbèlé ìwọ́n dájí padà ìmúdà àmúdé kún ẹ̀kú iná lẹ́hun dú àtígèlé dúkẹ́ àtígèlé ọ̀dà wọn padà máa ní ẹni ẹni ikú tákẹ́ dàbíà ṣé kú ikú inú kú oka ka jọji ma gị n'ihi ọ na-ele ukwu amaka mdụ ma atụrụ ta nete bekwu na adịda ahụ genu bik ma aka bụ ma ji mọjụgharị ma ma nene gị dajikwu mọjụgharị abịa ma ama mecha ka tọmọ tọmọ otu ụka ikwu ikwu gị ile je na-ele ukwu elu elu tụda ala ala ụtabara ka ụta gị ihe onwe ya wa ukwu yi kekele ọgbọkọ na adolule nwewe polu dr moledunwu na asibiti abayo itakiti operation ni maye ni ẹẹlẹ pa olu ipa ipai ama ipa ẹlẹkẹ pa iolu iyu polu takiti operation ni tọ iye ni obika ma wo ẹpa ba taka ma mu ẹdu atẹ ọrọ afi wo ka ile ya ọmọ mu ẹdu wabutahiruka min na kafaru taki ma yegwe fayulu ba ma kafiri de wajailu alladhina tabauka amena alibwe inile kanya chima taka mumadu fauka alladhina amarutate alladhina kafaru amarutata makafiri ila yawm alqiyamah taki le kitakwa amena alibwa ni bi isa amada tei ha ka yo a amena alibwa ni bi isa yi amadu yikane cho ama chalo wala takuma nyagojo amara ibi bọ tẹtẹ amara ibi bẹ lóko tẹ ama ṣawirọ ya takumadọ ya wunyi amara ina lilahi o ina ilẹ rajun ìṣẹbọ kìdé ìṣọṣì bá ìṣe nánà ìṣẹbọ kìdé ìṣọṣì ìṣe nánà alkaleji dáàgìdẹ alẹjibọ yọmọ nù òkú àyìnbá dá àjẹ mọtò

okura parish le wo parish le e omole amune kedo mane uyibo daga tere ma kedo mane yo e mo ma amu ami ayawo no man o gele ma kedo mane yo o ma yawo yibo inna lillahi wa inna ilaihi raji'un uyibo ene ene ene ko da chi flat mo yundu mayane ene ko da chi flat mo yundu mayane amada le ire o ma yawo yibo abokatili kama chache ngire buduka abokatili abokatili teka deba akuma chache de mikwe neke umaji mwajoka naka wagini to ya gboki gboki de bible gboki de bible kojo akini ekibuji gumole turuku ebitike onda mi gboji gole wani gbàmẹ wọn lẹkùn òdí ọtá kàdà báàbù dẹ àmẹ àná àmẹ mẹ alẹ mú abẹkìtì báàbù lẹyìn mẹlẹbọ ní ẹ báàbù lẹyìn àbá lẹbọ ẹnkà ama mani eh ẹnkà ẹnkà ka fail to understand is that eh ichi oyibo nga ma gwa inu ojo nga ma gwa ama go ma kini ama lerele nga ma lerele to bo yo ka kola ke ka gede di qur'an Allah kan waye ni ma na abuduhum illa li yuqarribuna ila Allah zulfa Allah yaka Allah kan ga gini egbadu ka waye kan ga mega kem tak mera rudi ba me ya ga gini amale rudi kede ku de lenge aka ba gere tenu chita ki chuji boy bitunga de mero yo ni bi isa dein e inene ki e, e aboku

wee ke deju ike kọla nwa ala gbawo negide emeri lekwu ma bagi merire gida ya lekwu ma yi kraịst ya idejuta ye kraịst edejugbo ye kraịst dejuta ugboro igwu n'oge akụ ma agbọ akụ ma mbụ kabamoli le ye yi amemru kabamoli kabamoli amemeledu oye

ọyọ́lẹ́gì belegi ilẹ̀ yìí ìlèkú tó dáàdùrí à ìmúdàbí lè tàtẹ ìkódàbí máa yánjọ́ ọlá ìmúdòókà tọ́jẹ́ ń kanọ́ lága aka wọ́n yóò àjọ yọ́lẹ̀ nà kàún gbà làgé ní ẹwà sí táàkì wọ́n dàbí wọ́n dẹ ẹ̀bí ilé ọyọ́ yéèkì wá táàkì kú táàkì màdúwà yìí kì í dọ́lẹ̀ ẹ̀bí ilé lẹ́gẹ̀ ńlẹ̀ takaya kẹrẹ kó dùkúrú ẹ̀bí ilé lẹ́yà àmúdàbí omiyaji omiyaji mwadabe na akami abu protestant abu mwadama protestant ibu church keji mwamaji catholic ni amala mwadama protestant yi tori bi church la amacha aje kan ibu catholic yon bayi ni chebo chebo jali na melache yi eli eka kini ya be yi ma abaje enwo yu babe yi ma nugun gugun ama won ne ola iwo do mo abalele so bodun le papo chaka isebo ti sebo ma do allah tbaraka wa taala inhi to a ụgbọdụ ma anya dabi ugbo fa ahkum bainakum unga chuchili ya agbadime fi ma kuntum fihi tahtalifun en kuma aji ma ojun gide unga ku yi ele ya chuchili ya lelele ugbo kaziri imani فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم إن مثل عيسى إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب وبلها ثم قال له كن فيكون علمي أبقول وكشا الحق من ربك فلا تكن من الممترين hidayata tabaraka wa ta'ala yanihi fa amal ladhina kafaru amma kafiri ba fa u'adhibuhum azaban shadidan azaba gbitiyun adu mamele fi dunya wal akhirah ma da azaba gidayen mu mai le ma won dun mo jona oji kafiri le o ma o ma le le le le le ma mo ka do ma ni kede ki easter eh ma mo ka do ma mo ka do ma do christmas ma mo do ma mo do akini new year mamudu amu amu amu sugia usugiani mamudu nkukudu amudi eh maado akini hi january february march april may amudi amu usu leke kwa kuchaka ududi dom ona du isebo mahoye adini mai aka jo kwa kuchaka amoto kanyi skulu ngachi oyile a na aseti aseti acha browse iṣọ́gbọ́dẹ́ ọdún ẹ̀tẹ́ nínú ìtàkùnmà ẹ̀bọ̀ ẹ̀tẹ́ àṣẹ̀tì nínú òyìn wọn kẹ̀ṣẹ́ ayọ̀ wọn kẹ̀ ẹ̀nẹ̀pọ̀lẹ̀ ẹ̀ àkí ni e e origin of christmas ẹ̀ ọkọ̀ tó yá àṣẹ̀tì ẹ̀ torókẹ́ ẹ̀ta origin of christmas ọgẹ́lẹ̀ ohun ẹ̀kọ́ yìí ẹ̀ máa ní kékeré kọ́ origin máa náà àti christmas òwò ẹ̀kọ́ ẹ̀wọ̀sẹ̀n òkẹ́gùn ìkẹyìn àgbàkọ́mọ̀ máa kẹ́ ọ̀nà àkùnmàṣẹ́ àṣìṣẹ́bọ́gidẹ́rìlì ona kuma cha chebole li kwe gba kuma ma bia ni bi isa dan kuma cha chebole ta kuma bia ni bi isa gbogbo obi mu al kuma cha chebole le li ta kuma wa ta kuma aru da ma ta ma kito mamudu aba ma tine turuka ma cha chebole turu kuma ni kidaba we ola ola ikrasi ma kito idale oyo ichebo male ma kito oyo oyo oyo kuma bio christ domoki mọ na abụma achịcha bọle ọgbọpụ ma ka a na-ebi a bụ achọ chiche ka abụọ eche akpa yi tọ enwetide ọ krismas ahịrị abụ chọọchị nye aba ma chiche chiche yi ka ma chiche chọọchị ete krismas e nga ma e ama eto ihe igwe anyọnyọnyọ mee ete chiche ama na chiche lu. ojjan ke ba e ba christmas ya fu manya chi be ba mama mwoti ikulu ogo ni church ka do maro aki body pa life ma cha chi nu ni church ki do maro aki ni church of christ ma cha chi nu ni church ki do maro aki ni jehovah witness ma cha chi nu so ma jo mo gendele kama ma cha ma ma cha chi nu egbale ya be bo chi ku ma ya ye be bo ma ma wala ma camp jo èyí ṣọ́ọ̀ṣì máa dùn máa ló yẹun máa yọ̀mọ́ máa ní àmátùkú ìjọ ọdọ́dá ká máa lé békèjì máa kàmí ayé àṣìṣẹ́ bọ̀rú ẹ̀yà pẹ̀lú bẹ́ẹ̀ ti ká máa kẹ́ náà lé abékèjì máa kàmí ayé àṣìṣẹ́ bọ̀ tó àmá bàbá mú dájọ́ ọdọ́dá àmá yọ máa yẹun yẹun ìyọ̀kùn máa yẹ ìyọ̀kà máa yẹ ní yanga joshi en dudu yanga joshi hatta ma ama ama bakwa ami malimi le mai ni ida ba ti elan kristen doha kimdo yutan ho ni dela haba mai ni wecha ka gege shi haramu shi ela ekun ri de on doha ma bakwa ba mani me bofa mai ni eche laba chenge ki idela idela ha wala mu hu ko leun oje kidawe ustaba kidawe en buki oda eche domo ko aye bọ̀tí edu kì múdà ányá ṣe kì múdà ìṣòro ìṣòro lẹ́kẹ̀ẹ́ àgẹ̀tẹ̀ ń gbogbo kì múdà ìṣòro ìkáfíríṣì ọkọ̀kọ̀ máa ṣe ìtàlẹ̀ àbẹ̀kọ́kọ̀ máa ṣọ máa kì ní christmas àbẹ̀kí ní ilẹ̀ ohun màkọlù ọ̀yẹ̀ká ṣe gẹ́ ọ̀yẹ̀ká kimeko da yuko yo oya ka gide me me tengwa ki oya shira ki gide shira ka yo yo gara ogara abi ni bi gure maje abi ogara nga ta o gara gide maka nko yi wa ki ya ta bi gara ungi da mu mu ayo yi abakwa de unwa hu ye unde oda dini ka ke ye tan toru ye mu lele en sita ki ye mu le imudo na isebo e o betele mangi abadi ni umune tí ọ lílẹ̀ tsọ̀ làgẹ̀ àti wọn àgùtì ní ẹnẹ́kẹ́ bí akpọ̀ kẹ́ ayẹ ẹ̀yẹ ayẹ ẹ̀yẹ àbòwé ẹ̀kọ́ ọjọ́ àmà ò jẹun yìí kọjú àti ní ìmúdù jẹun yìí wá ẹ̀hùn kì mẹ́ngẹ́ ní kìsà àbùkù àtìlẹ́sẹ̀ àgẹ́ ẹ̀rá ìbí ọ̀tẹ́ ọjọ́ àkébé kùmà sí káàfin lẹ́bà tọ̀fọ̀ àdìbò àzába ṣẹ̀dídà àzába òun àdùn àmẹ́lẹ̀ òun àdàzába lẹ́ngàmẹ́lẹ̀ èhìlẹ̀ ipa ọjọ́ náà wọ́n máa lẹ́hùn mi náà sírí má ní náà ti kùn wọ́n á mọ̀ lẹ́dínà àmọ̀ nùgbẹ́kàmẹ́ àdìyí má ní wọ́n á mi ní sọ́ọ́lì háàtì kùmà ọkọ́lẹ̀ fẹ́ ṣe فيوفيهم أجورهم وعد رومي ولا دعمل نعمل والله لا يحب الظالمين الله نجو عمنا على شنو الله نجو عمنا على شنو ذلك عليك أكبر فاكوشا كاكده نتلوه أكبر عليك هو نبي eh min al-ayat kuya ma yawa wa dhikri man yariya al-hakim yake shiyoka kuna ile mani kadulun wan inna mathala isa ujuwe anibi isa kabe ba goda bene kakini hi alkumana tageni yile gion ki mudojo kam inda allah imudu bojo ba tabasali adam ujuwe da bene kakani bi adam khalaqahu min turab ihe ketema chona adam afoi thumma qala lahu takojo akaunga kini hi kun emudu ne ila ngini fayakun on qualify ja choyo beke adam leta tudani bi sa ohun ni ni taki mana tani alhaku olika gba kide opo pan se mi robbi ka kubo yohun duwe fala takun min almumtari eki yegede ha boku ma chedo mi yu yo la len faman hajaka faman hajaka fihi min ba'd ma فقل تعالوا ندع أبناءنا آباءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين الله تبارك وتعالى فمن حاجك ene kiunge araro kuwe kiunga chukalu kuwe ajima kuwe mimbadi ma jaaka min alilmi ubikamu madini ma qur'ani dawe ene duki akol ki araro kuwe ba okule kangene leka gbogba yake eh me gbogba ya taalu me gbogba yake nede abana anakada mo ma omuduki

toro kaja abọ ọjọ ka igwu lụa eneki n'ọla imi kaja abọ ọjọ ka igwu lụa bụ ma eneki a nịga esi aka ya amụhụ inna ha adala huwa kọsọs tọọlagide ma enyi hụ alụka n'ibi kọlagide mụ ma ama ama ma chineke bi kọla ma enyi hụ ọlaka muhammadu ene ya gide ba ọla ṅa ene ya reo ama lụka ma anya achọ lekpele turuki ga esi aka eche jugiri ka ọla ke esi aka emoyi emigwo une nole imitala ali ungaaki ni uh, gaskiya ke mu yi migu eh gaskiya ke mu ke mu yi migu we anole mi unwa amimali mimainihi وكان سبب نزول هذه المباهله وما قبلها من اول سوره الى هنا في وفد نجران inami yahudu kuma ku yana najarani kuma aka raba ni do yana medina ami yahudu yahudu lele ma aka raba Eh, anna nasara hina qadimu fajalu yuhajuna fi isa Amin nasara ami kristena mawa oyana najran o mawara ro yola ni bi isa ani bi katate ama katogane inwa inwa inwa olola wayazumuna fima yazumuna min al eh, eh, benwa wal ilahiyya mana kan bi isa al benwa ichoma ilahiyya ichojo eyejiwule ohun mana rárọ̀ wọn yìí tòdúmàlẹ́mọ́ni tòdúmàlẹ́wọ̀n yọ́dọ̀ ọ̀làgìdẹ́ ìrọ̀gù ohun mẹ́ta ohun màṣẹ yìí àmọ́ni yìí kùmà déhùn máa ṣẹlẹ̀ mẹ́gbẹ̀lẹ̀ àmọ́ni ma lẹ́lẹ̀ máa akíbùdọ́mọ́ odun píọ́kí abdulmasihi sayyidi dọ́mọ́ harisu zaidu kaisu yazidu nabihu huwailidu amri khalidu abdullahi yohannesu ama monanyile kuma waire ama aji aja nabi wahi anibi sallallahu alaihi wasallam ayini hito ngojo akini anibi chen kuma aji inwa kama kuma yama moya mapawa mama kwa chen ka nabi sa chomo ojo ungi chi ojo chi mali anya anya gebo tubo ojo lo eneki ni gaskiya kola on kice boye bo eneki ya no limi turuka za bo jo turuki akare boke bayani umuji mali un pakucha ka mana nibi bayani hi eole eke edaleta e e ba kice ai yu ma da bi de hai alfu mali tin mana bi mai mako makowa so yele mu tijigi da ki a ci kaka nibi one gaskiya mai to ani ka nyo bati mile ni minga do katwale kadingi insha Allah e bobo olama manyi olama lewo bobo talo kota adu yiti nyona wa salam na Diga bobo ya

ọjọ́ kí la báyìí kóhun ẹ̀hùn mà ní kíkà dọ́mọ̀ àmá ẹ̀ka mọ́lá ẹ̀ka kúmẹ́ni ẹ̀nà kíkí bọ́ wa máa mọ̀ ṣe alẹ́